وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فموضوع خطبة اليوم يتعلق بأمر اختلط الحابر بالنابر فيه بل مسألة كثر فيه سوء التفاهم كثر في البدع مسألة اشتبع على كثير من الناس أو اشتبعت على كثير من الناس وهي أمر يحتاج إليه المسلم في كل يوم وحين ألا وهو الدعاء فالدعاء عباد الله في اللغة هو النداء إذا قلت ناديته بمعنى أدعوه أو دعوته أما شرعا معنى تعريف الدعاء عند العلماء الدين هو استدعاء العبد ربه العناية واستمداده إياه والمعون وطلب المعونة منه وحقيقة الدعاء إظهار العبد إظهار العبد الافتقار إلى الله وتبرؤ من حوله وقوته وقال العلماء الدعاء سمة العبودية واستشعار الذلة وفي معنى الثناء على الله وإضافة القرم والجود إليه سبحانه وتعالى اعلموا عباد الله أن الناس انقسموا إلى مذهبين في شان الدعاء قوم قالوا لا معنى للدعاء لأن الأقدار سابقة والدعاء لا يزيد فيها ولا ينقص وترك الدعاء ليس فيه مضر ولا فائدة وأولى استدلوا بقول رسول الله صلى الله عليه وسلم أن الله قد كتب مقادر الخلائق قبل خلق السماوات والأرض بخمسين ألف سنة ويستدلون أيضا بآيات من القرآنية بآيات القرآنية منها أعوذ بالله من الشيطان الرجيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون المتوكلون وهذا مما استدلوا به على أن الدعاء لا حاجة له للمسلم إليه وبعد قالوا بأن الدعاء واجب إلا أنه لا يستجلب منه إلا ما وافق القضاء وهو قول أهل السنة والجماعة والدعاء له أهمية في الدين ومن أهميته أن ربنا وخالقنا يغضب إذا تركه العبد يعني إذا ترك العبد دعاء ربه الله سبحانه وتعالى يغضب هذا ما رواه ما رواه أبو هريرة رضي الله عنه أنه صلى الله عليه وسلم قال من لم يدعو الله يغضب عليه أدوك فعلان وبا أطري كيك فواسواج ونبى محمد صلى الله عليه وآله وسلم أصحابه àwọn tí wọ́n ń tọ́ ìlànà rẹ̀ tí kí fi di ọjọ́ gbogbo alkiyama tí abẹ́rọ̀n kò fi kẹ́yì kò fi kárí gbogbo wọn ọ̀rọ̀ tí kó túbà fẹ́ lónìí òun náà ni ọ̀rọ̀ kan tó pàtàkì tó ṣe pé ẹ̀ṣẹ̀ àgùntàn ó dàpọ̀ mọ́ ti ewúrẹ́ níbẹ̀ yẹn ni pé dàrúdàpọ̀ ó kún síbẹ̀ bámú àwọn oríṣiríṣi ohun tí ó wà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà ni wọ́n ti rọ́pọ̀ ma bámú bẹ́ẹ̀ sì ni nǹkan yìí nǹkan tó ṣe pé kò sí ní gbogbo àsìkò ní gbogbo ọjọ́ náà ni èyàn mọ̀ ní bùkátà sí kí ni nǹkan náà òun náà ni àdúà àdúà táwọn afẹ́sìn bá ń ṣàlàyé tí ń jẹ́ àdúà wọ́n ni náà ni kí ẹrú ọmọ ènìyàn èèyàn kó máa ń fi àìníhàn sí ọlọ́run ọba kó mọ́ fira rẹ̀ hàn sọ́lọ́n pé ìní mo ní bùkátà síwọ ọlọ́run mo fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ ìní agbára ìní ète kankan tí mo lè dá tí ìbá ṣe pé àbí kí n fira mi hàn gẹ́gẹ́ bí aláìní ẹni tí ò gbọ́n síwọ ọlọ́run ọba àdúrà yìí àwọn afámọ́ ń ṣàlàyé rẹ̀ òun ni òun ni àpẹẹrẹ tá a fi mọ̀ mọ̀ pé lágbájá ẹrú ọlọ́run ọba nìyí bẹ́ bá ti ríyàn tó bá ti ní èmi ọ̀sàdúrà mẹ́ntì mi kí ọmọ pé ni wọn kìí ṣerú ọlọ́run ọba mọ́nù ó ti dọ̀tọ̀ ọlọ́run àdúrà ṣíṣe òun náà ni ìfi yẹpẹrẹ hàn tẹbàrẹ tí bá ń ṣàdúrà tẹ́wàá rí àpẹẹrẹ ipọ́ yẹpẹrẹ ara rẹ̀ fọ́lọ́run kẹmọ̀ pé kò ṣàdúrà nǹkan mí ní ń ṣe ẹ̀yà mọ́ tí ń ṣe ni kìí ṣàdúrà ní ń ṣe ni wọ́n yẹ já sàdúwà ó yá ọlọ́run mọ́ sí ní sí ẹniyẹn tó fi yẹpẹrẹ hàn nú kò fi yẹpẹrẹ hàn sọ́lọ́wọ̀n ń sọ fọ́lọ́n pé òun náà jẹ́ nǹkan lọ́dọ̀ rẹ tó léyìí àdúwà ṣíṣe fi ìmáìnà àsànáwò àìlàwọ̀ ìtumọ̀ ẹ̀yìn fọ́lọ́run ìmọ̀ ń wà níbi àdúwà torí kò ẹ bá ṣe ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé òun yìí ike wọlọba tó lè fún ni wọlọba tẹ́nìkankan ò fún kódà bó sọ bẹ́ jáde ẹnìkankan ò lè fún ọ ìtumọ̀ tó ń wínú bákanáà wà ìdọ́fẹ̀tìl kárami wal júdù ilẹ̀ yẹn sọ pọ́lọ́un òun lọba tó ní nǹkan tó lè fún yàn òun ló ní nǹkan tó lè bùn yàn ìtumọ̀ tí ìṣe àdúà ti ń jẹ́ gangan àwọn ẹrúsìn ọlọ́run ọba tàbá wọn wo àdúrà ṣíṣe yìí àwọn èèyàn wọ́n pín sí ọ̀nà méjì níbẹ̀ àwọn kan bẹ wọ́n ní àdúrà la ma'na lahu kò nítumọ̀ wọ́n kò nídi àdúrà àdúrà wọlẹ̀ ń ṣe kò sádùá wọ́n ní li'anna al-aqdara sabiqa wọ́n ní kádàrá ti parí ó ti gbẹ kódà ẹlòmí náà tán bá ń wá rọ́gbọ́n bá pa máàlù súnà wọ́n ni wọ́n tó dá mọ́sàdúwà mọ́ o à ẹ mọ̀ pé ìtumọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tó le ni kò sẹ́ni tí ó ní ẹ mọ́sàdúwà máa ó ní ó sì ní kẹ mọ́sàdúwà máa àbíkọ́ ní àwọn tán ní òsàdúwà àwọn tán ní òsàdúwà àwọn tán ní àmọ́sàdúwà fáwọn òkú àà alábòsí nìyí ní tá bá wí ni ẹ wí ní tá bá sọ gangan dédé rẹ̀ lọ́yẹ́kẹ́ máa sọ wípé a àwọn tán ní ká máa ń sàdúrà jọ mẹ́jọ fókú o ẹ̀hẹ́n àwọn tán ní kò sípa ń ya kùránì lé rẹni lọ́wọ́ o ẹ̀hẹ́n àwọn kẹwàá kójọ kún wọ́n ní kò sàdúrà àtọ́ládúrà ètò gbókú ní jẹ́ kí gbogbo ayé ó sépèlé ọwọ́ àà tálọ́ ní kò sàdúrà so àbòsí náà nírò eléyìí àwọn yìí ẹn tó bá ní òsádùá tí sí ń fura rẹ̀ tí sí mùsùlùmí wọ́n bẹ́bẹ́ lóòtọ́ àmọ́kẹ̀ ìsàlùsùn náà wọ́n ni ẹkẹ́kẹ́ ọ̀rọ̀ àdúrà kan gbogbo ti parí so àwọn ènìyàn wọ́n ní nǹkan tán takò tó pọ̀ gan àwọn yíò wọ́n ni kò sí tí ń jálìjànú kò sálìjànú sálìjànú wọ́n bẹ́ẹ̀lẹ̀ yí àwọn kéré gan so ní kò sálìjànú ó ní kò sàdúwà tó bá ló sàdúwà wọ́n kọmọ wọ́ ni ọmọ wọ́ wọ́n ni kátàtà tó ti parí ẹ̀rí wọ́n tó máa sọ náà nù wọ́n ni lẹ́ anil aqdaru maktuba kí gbogbo kádàrá wọ́n ti kọ́ kalẹ̀ lẹ́ sàdúwà fún tó lẹ́yìn náà tó lọ́lọ́ ní gbogbo nǹkan tó bá bá nǹkan kan ò lè ṣe yí tọ́lọ́n bá ti kọ́ fún yín ní ó jẹ́ tí yín so wọ́n wà mú ojú kan inú ayà al-Qur'an onú wà máa bá lọ gbá wọn ní yẹjú wo ojú kejì sórí eléyìí ọ́tàkó in tí Ànábì sallallahu alaihi wasallam gbé wá pínkẹ́ ọmọ ní òsádùá so bákanáà àwọn ìjọ kejì nípa ọ̀rọ̀ àdúà àwọn ní àdúà wájìbù pé dandan làdúà torí pé kí ni àdúà yìí ìmọ̀ ń dí aburú bákan náà yìí sì máa ń fa oore fún èèyàn Salman radiyallahu anhu nínú hadisi al'imamu tirmidhi wa hadisun hasan oní la yaruddu al èyí tí olúwa wá bá kọ lápọ̀ọ́lẹ̀ padà nǹkan kan ò lè dá padà bí kò mọ́ ṣẹlẹ̀ àyàfi àdúà torí pọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala ó nígbà ní yamhu Allahu ma yasha wa yuthbit òun máa ń kọ nǹkan mí níjọ́ ọlọ́run sì ni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni mo ní kọmọ wà ń bẹ̀ wà ń dẹ̀ ummul kitab ní ìyá tíra tí mo kọ ogun nǹkan sí ọ̀dọ̀ kọ́dà àwọn màláíkà wọn ò rí ìmí tí mo lè fún wọn wọ́n lè máa wó pé kọ́mọ yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé bẹ́ẹ̀ sì so àwọn ẹni yìí àwọn rí pé àdúrà ṣíṣe dandan ni àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà wọ́n nígbàgbọ́ pé àdúrà náà in tó bá ń ṣe yóò ṣe kò ń gẹ àdúrà tán bá ń ṣe lélérí ìkẹ́ ọlọ́run mo fẹ́ nǹkan báyìí yóò wá ṣe dìdí nǹkan tọ́lọ́run bá bá fẹ́ náà ni tí ó rọ́ àti ẹ̀bá sàdúrà nẹ́sàn sọ́lá ní pínlẹ̀ ẹ̀bá sàdúrà nígbà míì tí nǹkan yẹn ọ̀bá ṣe dédé tí wọ́n fẹ́ mọ́ rò pé àdúrà rẹ̀ ọgbà ọgbà tìbí tí ọlọ́run bá fẹ́ kí kó gbà sí ni àníbí ṣàwàláyé léyìí ní àwọn ọ̀nà tí wọ́n jẹ́ àyè míì tẹbá wọn tán ní ká mọ́sàdúwà yìí pé kádàrá ti gbẹ̀ yìí ìsọkúsọ gbà náà ni wọ́n sọ torí pọ́lọ́wọ́n bá sọ ní al-Qur'an ipé ẹbẹ̀ mi ẹpè mi ud'uni astajib lakum ẹ máa bẹ̀ mí ìdáyín lóhùn ẹ máa tọrọ nǹkan lọ́dọ̀ mi ìmọ̀ fún yín Ànábì sallallahu alaihi wasallam òun gánà tó sọ ipé àdọ̀áwù wal ìbádà bí kí yọ mọ́ sàdúà gangan ìjọsìn ni kí yọ mọ́ sàdúà ìjọsìn ni so bákaná hadithi Abu Hurairah radiyallahu anhu ó ní ọlọ́wọ́ bá inna Allaha yaghdabu ọlọ́wọ́ ma bínú idha taraka al-abdu ad-du'a tí ẹrú bá fi àdúà kalẹ̀ pé yìn sàdúà so ọmọ ènìyàn tó bẹ́ ilé láyà débi pé mọ́

àmọ́ pé á rọ́pù yín kọ́dà bá gbọ́ yé á mọ̀ọ́mọ̀ sí ní gbọ́ yé yíò ń bẹ fara lọ́rin èyí àti gbọ́n tán wí ìrẹ̀mẹ̀lẹ̀kọ́ wí báwọn aláwọ̀ ìtàwọ̀ mọ̀ ni so ní pé àdúrà ṣíṣe o ojúṣe ẹnìkọ̀ọ̀kan ni tó sì pé mùsùlùmí agbọ́dọ̀ kíyèsí àdúrà yìí pàtàkì débi pé Ọlọ́hun ó jẹ́ kó yé wa ipé òun ọlọ́run ọba tí máa kò ńlá wa láti ṣe tó bá wù fún wa kul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum so yẹn ni pé tí bá ṣe kí bóyá ẹ̀mẹ́ èmi ọlọ́run ọba so bákan náà annabi sallallahu alaihi wasallam ó tún jẹ́ kó yé pé nínú nǹkan tó lú ọba tó pọ́nlé tọ́lọ́mọ fẹ́ràn jù òun náà kí ọmọ bẹ ọlọ́wọ̀n ọba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 وربوبيته وألوهيته وأسمائه وصفاته وكذلك أن يكون الداعي يدعو في شيء مشروع لا بأن يستحل الحرام أو يحرم الحلال أو يكتسب حق غيره ويدعو الله أن يدعو أن يستجيب له ومن ضمن شروط الدعاء أن يكون داعيا متوجها إلى الله بالضراعة والابتهال والتذلل وشعور الاحتقار أما من لم يستشعر الظلة أمام الله سبحانه وتعالى واعلم أنه يدعو الشيطان وإذا استجيب الدعاء فاعلم أن دعاءه لم يستجب إنما استعان بالشيطان وأعانه أعاذنا الله من معاملة الإنسان مع الشيطان أدا قف ولو أبا أطرق كيك خلاص وجه النبي محمد صلى الله عليه وآله وسلم وقال لي النبي والصحابة أبلون كفي كيك الكريمة ọ̀rọ̀ nípa àdúà náà ni à ń bá lọ àdúà ní àwọn mọ́jẹ̀mú tó ṣe pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe àdúrà náà ó gbọ́dọ̀ máa dún ní má àwọn májẹ̀mú yìí fẹ́mà gẹ́gẹ́ bá ti máa ń sọ májẹ̀mú ìrun inú májẹ̀mú ìrun oníkéyàn sálùwàlá inú májẹ̀mú ìrun oníkásìkò òun tó so bẹ́ẹ̀ náà ni àdúrà náà ní àwọn májẹ̀mú tí ọlọ́run fi mọ̀ pé lágbájá yìí á ń sàdúrà àdúrà ní ṣe torí tó gbọ́dọ̀ wọ́pọ̀ yé wa òun ni pé àdúrà ti ṣe fúnra rẹ̀ àti sọ́lẹ̀ kan pé tí ẹ máa fi ń fi ìjẹ́rú ọlọ́run ọba hàn ní pé ẹrú rẹ̀ ni mo jẹ́ ẹ̀sìn ní ń sìn kọ́lọ̀n tó wá lè gba kíní yẹn pé yẹn ń sẹ́sìn àfi káwọn mọ́jẹ̀mú ló dúró mẹ́ mọ́jẹ̀mú àkọ́kọ́ ẹni tó fẹ́ bẹ ọlọ́run tó fẹ́ ṣàdúà tọ́lọ́wọ́n ọmọ pé ń sin ọlọ́run ọgbà ọlọ́run lẹ́yọ kan níbi àwọn iṣẹ́ rẹ̀ tí ma ń ṣe ọgbà pọ́lọ́run òun ló ní sánmà òun ní darí ẹ̀ kìí ṣe tàwọn ẹni ọlọ́run kankan ẹni ọlọ́run kankan ò ní nǹkankan tó lè ṣe lórí sánmà ẹni ọlọ́run ò ní nǹkankan tó lè ṣe nílẹ̀ ṣe àpáwọn kan bẹ ní orúkọ ẹ̀sìn yìí náà ni wọ́n máa ń dáàdì sọ́kàn páwọn ẹni ọlọ́run kan bẹ àwọn làwọn àkìtọ́ọ̀bù àwọn làwọn àwòtádù àwọn wọ́n mójú tó sánmà náà mójú tó rílẹ̀ ayé gbogbo eléyìí ẹni tí bá nírú eléyìí lẹ́mí tó wá lóhun bẹ lọ́run kìí sọ lọ́wọ́ bá nílẹ̀ ọ̀run tó rẹ́ nìyẹn náà kìí kọ́kọ́ sí mùsùlùmí náà pẹ̀lú gbàgbọ́ yìí ẹni tí ó gbà pọ́lọ̀ ní ètò sánmà ètò ilẹ̀ àbọ́lẹ̀dà alámọ̀ rí ọmọ òun rú àbọ́lẹ̀dà alámọ̀ rí ẹnìkan rú àbóhun gan nígbà kóhun gẹ́gẹ́ lè dà alámọ̀ rí yàn rú bí ó lóògùn bí ó ní náǹkàlì bí ó ní tíra kan tó á ń gbà kóhun lè dà alámọ̀ rí ẹnìkan rú torú ẹni yìí gbogbo tí ẹmọ fi ń jọ́sìn fọ́lọ́run ẹni tọ́lọ́run gbà pé ń gbà pé ọlọ́run gbà pé lè ń bẹ̀ lọ́run òun lẹni tó ṣe pé ó ń gbà gbogbo tí ń jẹ́ ìbáadà ọlọ́run bá nìkan oṣù ní ma ń fún ìbáadà rẹ̀ kìí pé fẹ́ lómi àfọ́lọ́run kìí bẹ̀rù ẹlòmíì kò lẹ́nì mí tó gbọ́kànlé kò ní nǹkan kan mí tó fẹ́ kò lóòká kò lásòkrọ́ kò sásòrọ̀ kò lásòmọ́dí kò sí fi sínú báàgì kò yí sógun ìtajà tí bá lóhun tó ń sógun ìtajà ara àdánwò tí ń bẹ ní ọ̀dọ̀ àwọn ìlọrin wọ́n ni yà láhùn nìkan ò tó àbí kí yóò fi yá àyáṣẹ́ fún ẹ tí bá ń fi yá àyáṣẹ́ fún àdúà o ní tí ń yá àyáṣẹ́ ní tí yóò fi dẹlẹ́bọ ní yá àyáṣẹ́ yá àyáṣẹ́ ọ̀sẹ̀ dúdú yá ẹ̀yìn eh, lẹ́búlẹ́bú oríṣiríṣi ẹ̀dì fún yáyásẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yáyásẹ̀ lọ́fíndà mọ́ fi para ọmọ arún tún yáyásẹ̀ yọnú ayé yáyásẹ̀ ìtajà yáyásẹ̀ ìṣọ́ra yáyásẹ̀ gbékúdé kọmúra kọmọkùmọ́ gbogbo rẹ̀ tí bá ń ṣe nǹkan báyìí tó wá tó torí pé kí ni ní tó yẹ kó kọ́kọ́ mọ̀ ọ̀má so ní pé tí ó bá bẹ lọ́run ẹniyẹn gbọ́dọ̀ jẹ́ ni tí yóò jẹ́ olùmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo alẹ́lómi ní àyà wàláyì ẹni tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí gangan òun ló sọ fún mi tẹ́fì máa dánwò àti àgbákò táwọn àfá tí wọ́n ń dánwò lábẹ́ pé à wọ́n lẹ́nìkan lọ lè kébẹ́ ní àfá kan ipé òun ní bùkátà kan àfáwọn wá ní iṣẹ́ tàṣí fún ọ kò lé kò lé wọ́n náà lọ parí rẹ̀ fúnra rẹ̀ ẹnu tọ́kàn sí ni pé sàárà táwọn ọbọ̀ ṣe lérí ẹ̀ lọ́kàn mú wá kí ló fi parí ẹ̀ fúnra rẹ̀ ó ní ìṣẹ́ rí kọ́mọ̀ ìjẹ́rí láyé ó ní kí ló wọ́n ṣe ó ní ọlọ́ra kùránì tuntun náà ní sẹ́ni ó ní kùránì àkọ́dàbáhùn ah, ó ní tọ́wà sí ni pé wà sí kùránì sí ìdá méjì àárín gangan náà ló sí tí ò ní jùra wọn lọ ọ wà gbẹ́sẹ̀ lé kan báyìí ọ gbẹ́sẹ̀ ó sì lé kejì báyìí ọ wà mọ̀tọ̀rọ̀ ogun tó bá fẹ́ ní wà láì òun ò sẹ́rí kọ́ mọ́ sí wọ́n mọ̀ jìnà sọ́lọ́run látara páwọn fẹ́ sàdúà ẹ̀dàkùn ìwò làdúà kí ló débi ọ̀bẹ gbóná ó gbé kaná kí làdúà ní ṣe pẹ̀lú mọ̀lú dúdú kí làdúà ní ṣe pẹ̀lú adìẹ kí làdúà ní ṣe pẹ̀lú pẹ̀lú sàárà ní padà wá síbẹ̀ kódà kí làdúà ní ṣe pẹ̀lú à ń lọ lè ń dayangan sílé àwúrèbe kí lọ́kàn pẹ̀lú àwúrèbe kí lọ́kàn àdúà

la ilaha illallah sẹ́rí pé léyìn òdá yíwa tó ní ìbádàlá rìjálàlá bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn kútúbà kútúbà yàásín kútúbà sáwáká àgbákò ńláńlá náà ni bẹ́ẹ̀ àjíbúlé yá rókà yá ìlú ta ní jẹ́ so arúwà bílà sọ́lọ́ náà ní jẹ́ báhun sádà bílà ní jẹ́ bẹ́ẹ̀ sádàbábílà sọ́rọ̀ náà ní jẹ́ bẹ́ẹ̀ sádùá náà lélẹ́ yìí ìyẹn ń pè nǹkan mílẹ̀ yẹn ọlọ́run nù ọlọ́run ò ní rí ọkùn sàdùá so bóyẹ ni pé ẹbọ náà lè yẹn ń ṣe pẹ̀lú ọlọ́run ọba gbogbo àwọn nǹkan yìí ẹni ni májẹ̀mú náà ni kéèyàn ó jìnà sí so bákan náà ẹni tí ó bá wá sàdùá ó jẹ́ pé in tí ó tọ òfin in ti ṣẹ̀rí àfáyé lẹ̀ kí ọmọ ẹbẹ̀ lọ́hun sí náà lèyàn máa ń bẹ lọ́hun sí tó ikú ṣẹ̀rí islam fáyé rẹ̀ lẹ̀ pé bẹ lọ́hun tó tọ òfin tí ikú yẹn bẹ lọ́hun láti ṣẹ̀ yẹn bẹ lọ́hun láti rówó kó jẹ yẹn bẹ lọ́hun láti rábò ṣíṣe kí ọmọ á ní ẹbá jùkọ ẹbá ń sàdúà ẹlòmíì yọ́ mọ̀ ní ìpẹ́lágbájá àwọn ọ̀lẹ́sàdúà gbogbo ó sì kókòrò lọ́wọ́ ẹbá bá sàdúà wọn ni ọlọ́run gbà níyàn yín ọlọ́run bá níyàn yín sẹ́ ọlọ́run bá ah, ẹ̀ mọ́rú àníyàn rẹ̀ kọ́kọ́ ni àníyàn bẹ́ẹ̀ àníyàn bẹ́ẹ̀ bó ẹlòmínú ya sọ pé tọ́ ọlọ́run bá níyàn yín o ọlọ́run bá níyàn yín o <laughs> láwọn ayé bídíànù tẹ́lẹ̀ bá rú pé àmọ́tẹ́ni ah, yìí kò rá fún ìsìn ọlọ́run bá níyàn o ọlọ́run bá níyàn o tọ́ ọlọ́run bá wa sọ́ di ọlọ́run jọ yọrí sí dáadáa ọlọ́run jọ yọrí sí dáadáa àwọn àbákẹ́ ń bẹ́tẹ́ mọ́ sí irú àwọn àdúrà wọn nígbà wọn tàbá kò mẹ́ ní àbí wọn pé à ah, ìwé ọlọ́run máa ní ẹ̀yìn owó ọlọ́run máa ní ẹ̀yìn owó pé à ah, ọ̀rọ̀ ní pé ọmọ fúra gbà mí bá ah. ẹlòmílẹ̀ ní àtàgbà gan ní bẹ́ẹ̀ ní kámọ̀dà ní ẹ̀lẹ́fẹ́ ara wọn kọ́ so ṣe pé táwọn olóhùn bá ń bẹnu mọ̀lẹ́bí pe àwọn mọ̀lẹ́bí kí a bá wa sábà sàdúà àwọn mọ̀lẹ́bí náà so ta ń rán ọkọ̀ pìyàn sádùá ta ń rán islamu ọ̀rán wa so òun ni pé in tó bá wà mẹ́ṣìrò nínú òfin ẹ̀sìn náà lè ẹmà ń bẹ̀lọ́un sí ẹni tí bá ń bẹ̀lọ́un lórí nǹkan tí ó tòfin tí wọ́n náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ lọ ń bẹ̀lọ́un sí wọ́n sì rí pé nǹkan yẹn ń ṣe mọ̀ pé kìí sàdúà ló ṣe ọ̀sàdúà nínú májẹ̀mú àdúà òun ni pé ẹni tí ó bá bẹ̀lọ́un ó jẹ́ ẹni tí ó lẹ́mí rẹ̀ lẹ̀ sọ́lọ́un yóò yẹ pẹ̀lá rẹ̀ fọ́lọ́un kí ọmọ sọ fọ́lọ́un pé máa ṣe ní sí àbíkọ mọ́ sọ pé àwọn abákan bẹ́ wọ́n mọ̀ kọ́lọ́n látẹ́ ní wọ́n pàṣẹ fọ́lọ́n tí a ń pé ìdọ̀tí àwọn eré àwọn èèyàn dọ̀tí ó dọ̀tí ọpọlọ àwọn èèyàn dọ̀tí láwùjọ yìí wàláhì súnà ní ma ń láyàn lọ́pọlọ ní ó láyàn lójú tí a mọ̀ pé kí níhun tó bá ń ròyìn yàn gbà kan pé àwọn bàbá yìí wọ́n ọ̀tọ̀ ọlọ́run torí pé kí ni ẹni tó bá ń jẹ́ ẹni tó bá mọ ọlọ́run ọba man kana lillahi a'rafu kana lillahi atqa ẹni tó bá mọ ọlọ́run tó mọ bọ́lọ́run ṣe tó yóò bẹ̀rù ọlọ́run ọba kò ní gún ọlọ́run ọba gàràgàrà kódà àwọn ọlọ́lá ayé kọ́ wá torí pọ́ ọjọ́ rẹ̀ rẹ̀ kọ́ tẹ́ pàwọn ss wọn àwọn àwọn ìdílé wọn lálàsẹ́ ni ọdàmú ni so kódà ẹlòmí lásán ọlọ́pọ̀ sí ẹ̀sí ìlàmọ́lé kan fẹ́ gbà lọ́wọ́ lásán wọ́n ti dáhùn ní pé kó jọ àwọn ọmọ rí wọ́n ni àwọn rẹ̀ ní mí àwọn rẹ̀ ń ta ní ẹlọmọ sọ̀rẹ́ nípò mí lọ́tọ̀ so wọ́n lè lẹ́ ìmọ́sàlùlẹ̀ àìlà tọ́lọ́wọ́n bá jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́n bá jù bẹ́ẹ̀ lọ àwọn ma sọ fún ní ìsìn kó máa ṣe ó sì máa ṣe àà kìíṣọ́lọ́wọ́ ní bẹ̀ ẹniyàn ti ní èṣù ó ti ní èṣù tó ń gbẹ̀mí tẹ̀ tí ń lò ní so bí ní láì tààlà ọ̀rọ̀ nípa àdúà so ìmọ̀ tó ń bá lọ tó bá tún di ní ìgbà ní ìkọlọ̀wà kí ó ṣe nírọ̀rùn náà abẹ́lọ́wà subhanahu wa ta'ala kó mú ṣe àlékún àgbóyẹ̀sẹ̀ rẹ̀ fún wàjúwáyìí lọ ìtí a bá gbọ́ ní orílú mẹ́ kọ́lọ̀n kójú kọ́lọ̀ fún wa ó sì kójú kọ́ṣe lò fún wa allahumma inna na nas'aluka min kulli khairin sa'alaka min muhammad sallallahu alaihi wasallam wa na'udhu bika min kulli sharrin ista'adaka min muhammad sallallahu alaihi wasallam allahumma qil amwat almuslimin warhamhum wa naqqihim min adh-dhunub kama yunqqa ath-thawb al-abyad min danas allahumma qil mu'assis hadha al-masjid اللهم كن مغفرته وكن به ولا تكن عليه يا رب العالمين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة الصالحة يا رب العالمين اللهم اهدهم وشدهم إلى ما فيه الخير وأجر الشر يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك